Not quite long, Yoruba movie actress, husband Kolawole Ajuremi took to his verified social media account and then he uploaded a short video as he was seen praying very hard in a compound. Welcome once again to the YouTube channel. This is Striker. It's not organization that will give you latest updates about you from movie practitioners. As you all know that celebrities always do a lot of things whenever they are on the movie set. Kolawole Ajayi is currently playing a tangible role on the movie set. Check out what he was saying, doing. láti kọ̀wé rẹ̀ iná ṣíwájú ogun ọlọ́run ó sì jó gbogbo àwọn ọ̀tá rẹ̀ run nítorí kí a ti fún mi ní orúkọ kan tó ju gbogbo orúkọ lọ pé ní orúkọ jésù kí gbogbo orúkọ máa wọlẹ̀ gbogbo ẹ̀yin akágbára kágbára ẹ̀yin ẹ̀mọ́ ẹ̀mọ́ tẹ̀ wà ní inú ilé tẹ̀ wà ní àyíká àti àyíká. Kindly share your own views on this and please do not forget to like, share, subscribe and also take a minute out of your time to turn on the bell so that you can get latest updates from us whenever we drop new videos in this channel. Thank you very much. I am Striker A. God bless Nigeria.